وخلناكم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض gbogbo ẹ̀yin jama mùsùlùmí ní ìlú wa ń bí ìlú gbẹ́tì mo kí ọkùnrin mo kí obìnrin àkí ẹ̀yin bàbá ẹ̀yin màmá àkí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́gbọ́n fún wa àtàwọn tí ọjà bòrò fún wa. ohun tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ lónìí gẹ́gẹ́ bí a ti gbọ́ yẹn òun ni ọ̀rọ̀ zakat. kí ni à ń pè ní zakat? torí pé ọ̀rọ̀ zaka ó dàrú lọ́dọ̀ mùsùlùmí míì débi wọ́n bá wí fún un pé alájẹ yọ saka lọ́dún yìí ni yọ ní saka kọ́ rìyáwù ni sentọlọ ń pè ń zakanu àìmọ̀kànmọ̀kàn mùsùlùmí mi débẹ̀ kọ̀mọ̀yàtọ̀ láàrin zakatọ́lọ́ ń ṣe lọ́ranyàn àti zakariya àti jókòó èèyàn sàkákọ ríyáwù ni mo rò pé òun ló jẹ́ kí àwọn ọmọ ìyá wa ni wọ́n fi ronú pé a bàbá mà bára wa sọ̀rọ̀ tá tara wa jí lórí ọ̀rọ̀ zaka yìí ọmọ tó bẹ́ẹ̀ torí bí àìmọ̀ kan bó ṣe dé lórí ọ̀rọ̀ zaka lónìí àpèjúwe kan mo fi lélẹ̀ yẹn káwa bira wa léèrè afa abdulgani àti gbogbo àwọn tí wọn jọ ṣètò yìí ẹ sì rí nǹkan míì pé èèyàn wá sí láti lọrin ju zaka lọ ǹjọ́rọ̀ zaka tó bẹ́ẹ̀ ká bira wa àwa náà tí a kó láti odidi ìlọrin gbé a láti odidi ìlọrin lẹ́yìn ti torí ọ̀rọ̀ zaka wa zaka ṣe wá lé tó báwọn. Ayi àìmọ̀kànmọ̀kàn mùsùlùmí mi ó débẹ̀ lónìí náà torí tóun gbà pé ń jẹ́ zaka ni báárà ń kọjá lọ déré ń júmọ̀ ẹ̀bùn mi nítorí ọlọ́run ọmọ wa lọ fún báárà yìí ní hundred naira yìí Wà lọ fún fifty naira yìí Lila káyì mùsùlùmí mi gbogbo ti ń jẹ́ zaka ó jù báwọn lọ abẹ́lòmíì Ah, ah ẹ̀yin àfa yìí wàhálà yẹn pọ̀ kí ló tún kù ó dé èèyàn méjì tí mo rán maka èèyàn mẹ́rin lèmi máa rán ní umra lọ́dọọdún kílẹ̀ tún ní yọ lọ na bẹ̀rún lọ́dọ̀ ẹlòmíì náà láì gbàgbọ́ yìí kí ni ń jẹ́ zaka àbí mo gbé gbogbo ọmọ tí ọba rò dánwò san èmi ní máa san nílùú wa kí lẹ tún ló kù kí ni yọ tá a da gbogbo eléyìí pọ̀ àtàwọn nǹkan míì tèmi ọmọ dépò màá fi ṣe example a rí i pé ká pera wa jọ báyìí kí àwa náà torí ọ̀rọ̀ zakako ńlọrin kẹ́yìn náà ó torí ọ̀rọ̀ zaka gbogbo ntòǹkàlùkù ní í ṣe ẹ̀pá tí nítorí tọ́lọ́hún gbá ah, ẹ̀já lọ gbọ́rọ̀ ọlọ́hún ẹ̀já lọ gbọ́rọ̀ zaka wàláyé ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. ntí ó fi já mọ̀ gbọ́rọ̀ zaka tóbi ó jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn eléyìí tí mo ti sọ yìí ń wà fún wa ní ẹ̀rí pàtàkì méjì nínú ọ̀rọ̀ ọlọ́hún àti nínú sunna anabu muhammad sallallahu alayhi wa sallam torí bàbá sọ gbogbo eléyìí kọ́mọ yìí pé gbogbo ń ta máa wá wulẹ̀ dààmú ara wa iye báyìí wọ́n máa yọ iye báyìí wọ́n ṣe kínní ńgbà téèyàn ọba mọ kínní ń jẹ́ zakabo ló ti pàtàkì tó nú ẹ̀sìn kọ́mọ máa gbé tí ọ̀tún wọlé kọ́mọ gba ti àlàáfíà jáde ńgbà tí ọmọ importance níta alájọ kó tá ń sọ̀rọ̀ ẹ̀ lólórí gbogbo ẹni ọba ní alukur'an kẹrìmù lọ́wọ́ ẹ̀dá ẹ̀ sí i ẹni tí ọba ní kọ́kọ́ kalẹ̀ bọ́ba délé tá a parí lẹ́kṣọ̀ yìí kóun náà lọ kà á bí ọba mọ̀ tún mẹ́rẹ̀ kọ́ wa translated Quran olóyìnbó lọ́mọ̀ ni Yorùbá ni kọ́dà bẹ́ẹ̀ yẹn ní ibo lòun adúgbò lọ́dọ̀ Ọlọ́run wọ́n ti tú al-Quran kẹrìmù sí ibo lónìí kò sáwìjàre fẹ́nìkan bẹ́ẹ̀ yẹn bá ní gbéra lòun wọ́n tú al-Quran kẹrìmù sí gbéra bẹ́ẹ̀ yẹn bá ní àwa tápà ṣe mọ̀ pé kuraani tí wọ́n tú sí tápà ń bẹ nípa báyìí kí gbogbo wọ́n wo ọ̀rọ̀ olúwa wa nínú sóràtú tauba èyí ń ní sóra ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú alukur'an alkarim sóràtú tauba kálọ̀ wo àyà ọgbọ̀n ó lé mẹ́rin verse thirty four sóràtú tauba bóyá nítorí ọ̀pọ̀lọpọ̀ àwa tá a mú kuraani lọ́wọ́ màá kà á fún wa àmọ́ mo fẹ́ kí kó ipé bẹ̀yẹn láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ zaka tí òfin ní jẹ́ gbogbo ń tá a bá wí ń bí yọ gbètì kan já wọlé yọ gbà kejì jáde ìwọ náà máa karu àyà yìí gbogbo ọjọ́ tí ọba ti wà lẹ́yìn tí yọ zaka máa fi eléyìí náà ṣe wá sí fúnra rẹ kọ́lá bí wọn ọ̀sẹ̀sẹ̀ pèdé pé ẹ wá bá wa sọ̀rọ̀ zaka. ọlọ́run ní nínú sóràtò tọ́ọ̀bà yìí àyà thirty four sí thirty five أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباؤهم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لانفسكم فذوقوا ما كنتم تكنزون كجبان له أبي نبي 34 35 القرآن الكريم من سورة التوبة chapter 9 القرآن الكريم béèyàn ọtí tí ìgbọ́ ń ta yìí ta ké yìí ọ̀dà mi lójú pa gbà tá à ń ka sùúrà yìí tá à ń ka yà yìí béèyàn tí ìmọ̀ sọ̀rọ̀ débi iná ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run kọ́ mọ̀ sí wa àsọ̀rọ̀ zaka lè ibi tá iná nu àṣeyàn lè wọ náà nítorí ikọ̀ yọ zaka nkírun ngbàwẹ̀ ńlọ ají àsọlẹ̀tò ó lè jìyà anábí ó tiẹ̀ padà wà àlìjánnà nítorí pọ́sàhùn kọ̀ yọ zaka láyé ká máa yà yí fúnra wa ọlọ́ni wàlladhina yaknizuna dhahaba wal fidda ọlọ́run ní gbogbo àwọn tí ń kówó jọ owó góòlù ni owó fàdákà sílvà ni ìtumọ̀ záhàbù alfidọ̀ nù alukur'an alkarim láyà nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam ńgbà tá a yà yí sọ̀kalẹ̀ owó tí wọ́n ná jọ náà ní jẹ́ kínní azáhàbù gold àti sílvà wọ́n ná jọ̀hún eléyìí ní ọ̀wá túmọ̀ pé gbogbo ibi táwa náà bá ti ná gold àti silver èyí tá à ń ná òun náà làlùkùránì ń wí. wàlladínà yakunizuna dhahaba wàlfẹ́dọ̀ níjọ́ wọn àná ọlọ́nlẹ̀ ráwọn ti ń kó gold jọ ti ń kó silver jọ lónìí tiwa tá à ń lò lónìí yìí wàlladínà yakunizuna dhahaba wàlfẹ́dọ̀ ẹni ti ń kó náírà àti kọ́bọ̀ jọ bàbá kò nàìjíríà gbogbo ẹ̀dá èèyàn làlùkùránì ń bá sọ̀rọ̀ ibi owó lé wa bọ́bá yìí pé àyà yìí a fẹ́ túmọ̀ rẹ̀ fún ọmọ amẹ́ríkà wàlladhina yaknizuna dhahaba wal-fidda gbogbo ẹni tí ń kó kíni jọ tí ń kó dollars àti sẹ́ǹtì jọ gbogbo ntẹ̀yìn bá ná kọ́ra bẹ́ẹ̀ yẹn jọ ma maka tọ́jọ́ ma madina àyà yìí ọmọ túmọ̀ kíni wàlladhina yaknizuna dhahaba wal-fidda gbogbo ẹni tí ń kórè yálẹ àti halala jọ gbogbo owó láyé bó ti wà látàná náà gold àti silver gbogbo ẹ náà ní bẹ dòní àwa ná náírà àti kọ́bọ̀ ń bì yìí àwọn kan ná dọ́là àti sẹ́ǹtì ń bì kan àwọn kan ná rìálì àti halala ń bò míì owó náà lówó ń jẹ́ ọlọ́run wá ní gbogbo ẹni tí ń bá ń kówó jọ ṣé kíkówó jọ lọ́lọ́run lóun ọ̀fẹ́ àà. Ah, ah ọlọ́run fi nǹkan kan kún un yakinizuna dhahaba walfiddata wala yunfikuna ha fi sabilillah bí wọ́n ti wá ń kó jọ tí wọ́n ń si jọ nínú ìgbà kan ní nàìjíríà láì tí ì pẹ́ jù lẹ́nu gbà díẹ̀ tí àwa yìí náà dáyé bí wọ́n bá ní lamọ̀yìn olówó nítàfin máa mọ̀ pé àwọn bàbá wa lówó ń jọ̀hún ni pé a ogun àpò lówó rẹ̀ ológun àpò ọní ọgbọ̀n àpò ẹni bá ló lógún àpò ọlọ́gbọ̀n àpò ní 1960s olówó ni àpò báyìí ló ní àwa lu ayé yẹn náà títí gbogbo ń tá a wá ń pè ní díngẹ́ àpò àpò ogún àpò ọkàn àpò yìí nísìnyí kọ́ra kò tó yàn wọ mọ́tò kọ́ra mọ́tò kọ́ra kọ́ra táyà àmọ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ lọ ìlú gan-an bẹ́ẹ̀ bá fẹ́ gbéra ń gbẹ́tì lọ kánò nísìnyí. kọ́dà ogun tá à ń pè lógún àpò yóò gbé lọ kò gbé bọ̀ bọ́ba sanwó àlọ nìkan sẹ́ńgì díẹ̀ ló kù jẹ́ ọgbà olówó sì nù ń jọ̀hún ẹ wá wo ibi tá a lo ayé yẹn dé lónìí kọ́dà léyìí tí ọ̀pẹ́ tí ó jìnnà gbogbo 1990s ní nàìjíríà òpin èèyàn lówó ni mílíọ̀nìà gbẹ́nbà lèèyàn lówó di kíni ó di mílíọ̀nìà ní gbogbo 90s ní nàìjíríà òpin owó nù. No àmọ́ lónìí ẹnìkan ń wo nǹkan kan nù tẹlifíṣàn níjọ́ níyì mọlọkí ẹni náà ń lé rẹ̀ wọ́n wá lẹ́nìkan bí nǹkan kan tí wọ́n ń ta kọ́dà bí sẹ̀rí ọ̀faramọ́ kéèyàn mọ̀ pé wọ́n sọ wọ́n àṣì ọ̀dànù sẹ̀rí ọ̀faramọ́ gbogbo tẹ́tẹ́ àmọ́ bí tá à ń lọ kọ́ yẹn wọ́n wá lẹ́ni yìí ẹni tá à ń wò yìí o ọjẹ́ two million àbọ̀jẹ́ one million ọlọ́jẹ́ ń jọ́ náà gbogbo àwọn ọmọ kéékèèké dájọ́ gbọ́ ni ọjẹ́ owó Baba, àwọn tá a jọ jókòó táwọn wà bú ẹ̀rín ó bí wọ́n bá kó one million àbí two million yìí fún un tó débi tí ó ti ra materiasi kọ́lé yọ mọ̀ pé òun ò lówó kankan kọ́dà kọ́ ra símẹ́ǹtì tí ó parí ilé ní one million lónìí bẹ́ẹ̀ yẹn bá kọ́lé gidi kọ́dà one million pé ẹnu símẹ́ǹtì nìkan kọ̀ rà bẹ́ẹ̀ miabale yẹn ní one million ní ìtí ó jìnnà jù ká má ma sọ̀rọ̀ sixties seventies gbogbo eighties nineties ní nàìjíríà wa yìí mílíọ̀nìà náà la ma bẹ́ẹ̀ yẹn bá ní mílíọ̀nìà lòun lónìí tí wọ́n ju pátí ń ju kíní kan èèyàn sọ fún un pé kí ló ní àwọn mọ́tò àlòkù tá à ń kó wá tí wọ́n ń tà fún wa yìí bí wọ́n bá ra yìí jẹ́ òní máa lọ lé mẹkáníìkì ń jẹ́ ní ju mílíọ̀n kan lọ bá a ṣe ń báyìí yẹn lọ́nu. No bílíọ̀nì àlòkù táwọn èèyàn ń lé nísìnyí so ti ní bílíọ̀nì ọ̀rọ̀ mílíọ̀nì jẹ́ nǹkan kan mọ́ àmọ́ wa bá a lọ bẹ́ẹ̀ àmọ́ lọ́n kọ́ jẹ́ kí mùsùlùmí ọ wá hùwà tọ́lọ́n fẹ́ kí mùsùlùmí ó wù ìkówójọ ti mùsùlùmí bí ó ṣe yàtọ̀ fún ti kèfèrí òun náà ní abára wa sọ lónìí ọlọ́run ní yaknisuna dhahaba wal fidda wọ́n kówójọ wala yunfikuna ha fi sabilillah wọn ò wá rántí pé tọ̀ọ̀tọ̀ lọ́hùn kan bẹ nu owó náà táwọn gbọdọ̀ mú jáde wàlá yunfikuna ha fi sabilillah wọn ò rántí mú tọ̀ọ̀tọ̀ lọ́hùn kó nu owó tí wọ́n ń kójọ yìí ọlọ́ni gbogbo ẹni ọba dánrú eléyìí wò fabashirhum bi azabin alim ìyà tí máa tani tí máa roni ọlọ́ni ẹjẹ́rú wọn mọ̀ bẹ́ẹ̀ irú ìyà bẹ́ẹ̀ ní dóde wọn lálùkìyàmà gbogbo ẹni tó lówó tí ọyọ ẹ̀tọ́ Ọlọ́run bẹ́ẹ̀ tí ọyọ tọlọ́run bẹ́ẹ̀ àti zaka ni àti sàrà ni tí ọyọ tọlọ́run kò nu owó rẹ̀ Ọlọ́run ní wa nabi sallallahu alayhi wa sallam sọ fún wa pé fabashirhum bi adhabin alim ìyà ẹlẹ́ta ìlérò ń bẹ fún wa ọ̀pọ̀lọpọ̀ ayé tọ́lọ́mbà ti wí pé ìyà ẹlẹ́ta ìlérò ń bẹ fún yàn kódà bẹ́ẹ̀ yẹn ò tí ì mọ bí ti ta ni bí ti ro nìyẹn ẹnu pé yà tí ma ta yàn tí ma ro yàn èyí ò gan tó bá yàn lẹ́rù àmọ́ lọ́n fẹ́ràn àwọn ẹ̀dá púpọ̀ ọlọ́run tó wá fún wa ní insight tá a fi mọ irú irú ìyàwó lọ́lọ́run wí torí wa bá ní àdábò àlímù oríṣiríṣi ìyà pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kọ́ má jẹ́ tọ́ sí wa ń bẹ̀ ni ọlọ́run níyà tá a fi jẹ àwọn tí ń kó jọ Aya yìí náà láti ń tún ẹ bọ́ sí àyà thirty five nísìnyí tí wọn ọba kó wa wa ní fi jahannam gbogbo ń tó kójọ láyé yẹn gbogbo ń tó gold ni owó silver ni owó ni owó náírà ni. ọlọ́run ní bọ́bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama á wà á transform àwọn owó yìí á sọ wọ́n di nǹkan míì á sọ wọ́n di bíi metal téèyàn lè dáná sí àwa náà mà béèyàn bá gbé irin àbáyọ àbí nǹkan nǹkan tó fi bọnú nẹ́nìsín báwọn bàbá wa alágbẹ̀dẹ sí máa ṣe yẹn tó ń gun ó di iná irin tí alágbẹ̀dẹ gbé sínú náà ẹ dákun ṣé irin lè yí wọn mọ́ àbóǹgá ti di kíni. òun gan ti di náà ọlọ́run láà ní ṣe bẹ́ẹ̀ rẹ bá ti pọ̀ sí bẹ́ẹ̀ náà láà ṣe bẹ́ẹ̀ tó èyí ò nìkan kọ́ bí bihaji bá wa ní sẹ́wọ̀ ní bílíọ̀nì ayé tó yẹ mọ̀kọ́lọ́ bá akbar ọlọ́run pa àwọn owó wọn tá a sọ di ntó di iná yìí gbẹ̀rin tá a fi bọ̀ náà kìí ṣe nǹkan rí tukuwa biha jiba'uhum ẹ máa fi ẹ máa fi lọ iwájú wọn almekwaj iron ní Lárúbáwá ń pè bẹ́ẹ̀ pressing iron tá a fi lọ sọ ni ọlọ́run lo language yẹn tukuwa biha bí ìgbà tí wọ́n fi ń lọ iwájú wọn sẹ́yìn nìkan ni ẹ̀yìn nìkan kọ́ wàjúnúbùhùn àtẹ̀gbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì wọn wọn bá gbélé wájú tó kígbe hé kótó tutù ẹ̀tún gbélé lẹ́gbẹ́ ọ̀tún kótó jẹ̀rora yìí tán ẹ̀gbélé lẹ́gbẹ́ òsì kótó jẹ yín tán wà hum ẹfi pírẹsì ẹyin rẹ ẹdákun bí wọn bá fẹ́ pọnìṣì èèyàn láyé tí wọn ní ẹfi ayọnù bọná ẹ wá fi lọ wájú ẹbí ó ń tọ̀ wọn ní ti rí ẹgbẹ́ ayọ̀nù lé ná ẹ̀fi lé lẹ́yìn anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi sì ní gbogbo ohun tí tẹ̀ ń pè ní náláyé yẹn àti ná ayọ̀nù ni àti ná nkankan ni anabi <laughs> ní child play ni nínú náà tàlkìyàmà eré ọmọdé ni anabi ní is just about one over seventy náà tọ́lọ́hún gbogbo pé kíní ìgbóná one hundred degree centigrade tó gbóná jù nù bí a bá nìkan wọ one hundred degree centigrade àbí celsius tó gbóná jù nù anabi ni gbogbo ti ń gbóná jù láyé yẹn bí one over seventy náà tọ́lọ́n lálìkè àmà ni ìwọ́tọ̀ ọ̀bálẹ̀ with sandi kí wọ́n fa ayọ̀nà bọ́ná kí wọ́n gbélé ọ̀hún wájú wọ́n gbélé ọ lẹ́yìn bó ló ṣe fẹ́ with sandy náà tọ́lọ́hún wọn fi lọ níwájú wọn fi lọ àárẹ àtọ̀tún àtòsí wọn fi lọ tẹ̀yìn ọlọ́ni bẹ́ẹ̀ ni wọ́n máa wá ṣe lọ wọ́n máa wá sọ fún wọn sẹ́yìn mọ̀ pé bẹ́ẹ̀ bá ń jìyà ń gbà mí tí ọba ma ń tóun ṣe ó lè máa dun rẹ̀ nínú pé ẹ ọlọ́run kúrì pé ń ṣe jàǹbá fún wa ni ẹ kú yàn wá jẹ ni bọ̀tíjọ́ tá a bá ń jẹ́ yẹn yà tá a sì ń jẹ́ ọmọ pé ìwọ náà ni architect ìyá yìí ìwọ lọ fa ìyá fún rẹ another form of punishment nìyẹn ìyá tó lékún nù bọ́bá mọ̀ pé òun gan lòun fọwọ́ ara òun fà á ọlọ́wọ́ wa ní káwọn màláìkà ọmọ sọ báyìí fún wọn bí wọ́n bá ti ń fi ayọ́ àti wọ́n fi irin gbóná lọ lọ ẹ̀yìn lẹ́ẹ̀gbẹ́lẹ́ ọ̀tún sóràtò tàwọn bá ayà thirty five ọlọ́run ni ẹ máa wá wí fún wọn pé hadha ma kanastum li anfusikum dọ́là yín ni náírà yín tẹ kójọ ni góòlì yín tẹ rújọ ni fadhuku ma kuntum taknizun yín tẹ kójọ láyé òun náà ló dìyà fún yín tẹ ń jẹ lónìí àlékún yànú bọ́bá ẹ̀kọ́ lọ́wọ́ ọ̀tí ẹ̀ pé wọ́n máa wí fún wọn ni wọ́n lè máa dunra wọn nú pé bọ́yọ́ padà fi sàn wọn lẹ́sàn dáadáa ẹni ọba rí nira yẹn ni ọba ṣe gbá nǹkan tiẹ̀ ò rí bẹ́ẹ̀ wọ́n tún máa sọ fún un pé hadha ma kanaztum li anfusikum ọ̀ràn tó fọwọ́ rẹ̀ dáláyé òun lélẹ́yìí ẹ dákun ẹni ọlọ́run bá ní kéétì rẹ̀ kọ́lọ̀ ní kó lè gbọ́ alukur'an tọ́lọ̀ ń fún un lọ́kàn tí máa fi tọ̀ọ̀rọ̀ lọ́hùn kódà bá a bá wí àyà míì má ta fi dìde yàn yín lónìí ọ̀yẹ̀kẹ́rù ọlọ́run ọba. ọyẹ kéèyàn ọmọ pé ọlọ́run lẹ́tọ̀ọ́ nínú owó tọ́lọ́run bá fún kó wá owó tó kójọ kójọ ntí ó dìní fún ọ lálùkìyàmà ọwọ́ àná hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam pé eléyìí kèétí kan bóyá àlìjánná ló ń tọ̀ wọ́n padà wọ̀ ná o yọ́ọ́ máa jẹ yìí bẹ́ẹ̀ títí tí ìdọ́jọ́ dájọ́. ní ọ̀sẹ̀sẹ̀ wàá mọ̀ bóyá àlìjáná ló wọ́n tiẹ̀ padà lọ ni bóyá nánà ni ó tún padà lọ àmọ́ pìrìàmbù yànú tí ọkọ̀ máa jẹ lọ wọn là nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anabilẹ ni ọ gbádùn jù láyé kéèyàn ọmọ tọrọ ìyá Ọlọ́run kọ́ ọmọ tọrọ náà kọ́dà bọ́ one minute kọ́dà bọ́ jẹ́ one second anabilẹ ni ọ gbádùn jù nù ayé gbogbo gbádùn ayé ńjọ́ tó bá tọ́ sí ìyá Ọlọ́run lálìkìyàmá tí wọ́n rárá jù sínú náà tí wọ́n tún fà á yọ kọ́dà bó ṣe ṣẹ́jú kan wọ́n wá bí i pé bó o ní ìyá yín ti rí àti ibi tó o ti ń bọ̀ yọ wá gbàgbé pé òun ọ̀jẹ̀ gbádùn kan rí láyé kí ni ń jẹ́ gbádùn example rẹ̀ náà ń bẹ láyé yàn yín gbogbo ẹni tí ń jẹ tí ń mu tí ń jẹ ńtọ́fẹ́ tí ń jẹ tí ń tó pé ńtọ́ bá wù ní èyí tí wọ́n lọ fọ́ dànù táwọn ẹlòmíì ò rí jẹ́ ńjọ ọwọ́ yà bá tẹ̀ tí gbogbo ti ń jẹ yìí bá tán òun làwọn yorùbá máa pé ẹnu ọmọ kínni ẹnu ọmọ mo jẹrí because ẹlòmíì ti fẹnu rẹ̀ yìí jẹ nǹkan tó rí pé ah kọ́dà bí ọba rí nǹkan kan jẹ mọ́jì lọ àlìkèyàmọ́ èyí tó jẹ yìí náà wọ́n gbé kò rí bẹ́ẹ̀ the moment kínní yẹn ọba ti wá mọ́ ẹnu ọmọ mo jẹrí bẹ́ẹ̀ lọ́rọ̀ àlìkèyàmọ́ rí gbogbo yìí tó ń pè ń gbádùn láyé yẹn bọ́lọ̀ ń bá júyàn sínú náà ṣẹ́jú kan yọ gbàgbé gbogbo ẹ̀ yóò ló wọn gbádùn rí láyé ẹ dákun jàmá mùsùlùmí à ń sọ eléyìí torí pé nínú tí ó fọwọ́ kàn yàn lẹ́mìí ni pé nínú tọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀kà kún lónìí òun lọ́rọ̀ zaka ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ọ̀mọ ti ń jẹ́ zaka láfi ní akérò àyà yìí fúnra wa bọ́yọ́ lọ́n lè pé etí tó ti di kọ́lọ́hún ọ̀la ọkàn tó ti di kọ́lọ́hún ó kí ló fẹ́ mú yàrá hun. èèlò sì lọ́lọ́ ní ọyọ́ nù zakahun owó tasẹ́rẹ́ a padà sọ bá a bá bọ̀rọ̀ débẹ̀ lónìí inṣàlá èèlò lọ́lọ́ ní ayọ̀ bá ọlọ́run so fún wa ní details nípa sàkátò the extent yìí pé kọ́dà àwọn báyìí lọ́ọ́ yọ fún iye báyìí ló sì gbọ́dọ̀ yọ àsìkò báyìí ló sì gbọ́dọ̀ yọ ọ̀rọ̀ zakeyi ṣe pé ọyẹ wa gbá ẹ̀yà àfa yìí àbí ṣé wọ́n lọ mọ́kà lọ́dún yìí àpèjúwe kan nìyẹn lára ń tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń bẹnú ẹ̀ lónìí ẹnìkan sọ̀kan fún mi lọ́dún kan example kejì inú olówó nàìjíríà lélẹ́yìí náà ti gbogbo èèyàn mà ti ń bá dárúkọ ẹ̀ pọ̀tún mi ní dákọ̀ ẹ̀ ẹnì yẹn wá saudi njọ yẹn ẹni tó ń sọ fún mi yìí so ọ wá bá mi lálejò so as usual bọ́ bá bá mi lálejò ọ̀dọ̀ mi náà ni ọ wà tí ó fi padà sí nàìjíríà ọ wá lóun ò ní pẹ́ njọ yẹn tóun bá ti jọ́ kejì òun ọ̀ lọ jọ́yìn àwọn táwọn jọ wá mo láwọn wọlé jọ <laughs> àwọn láwọn tó tájì kí lè wá sí ọ̀làmọ̀ yín báyìí ló sponsor gbogbo àwọn wa inú àwọn olówó wa ní ilẹ̀ yorùbá nàìjíríà yìí múra àwọn ló sponsor gbogbo yín wa ọlọ́run ló sponsor gbogbo àwọn àṣẹ múra yìí later on nígbà tẹ́mi rẹ̀ wá ń padà ń sọ̀rọ̀ mọ́ wa ní dákùnrú ẹ̀ ń tó sponsor ẹ̀yìn fọ́tí èèyàn wa yìí ṣé máa yọ sàká ọ wa ronú lọ gbáà ah! ó lóun rò pé máa yọ ẹni tí ò nílá láti spọ́nṣọ ogójì èèyàn wá múra ntọ́sẹ̀lẹ̀ ní pẹ̀lú eléyìí wọn ajẹ́ pé kò yé e ni bẹ́ẹ̀ wá lọ́pọ̀lọpọ̀ olówó wa nàìjíríà rí àwọn àáfàá tó súnmọ́ wọn gan ò sì fi ó yé wọn torí pé ń gbọ́ bá yé e bóyá yé àrùn yẹn ní ọmọra fọ́ọ̀tì yìí ò ní yọ torí pé ó ká mọ èwo lọ́lọ́ọ̀ tọ́ọ̀ bá ṣe ó jìyà. bẹ́ẹ̀ ọba yọ zaka ìyàtọ̀ lọ́wọ́ ó fi jẹ́ lówí inú alukurani bẹ́ẹ̀ yẹn nìkan ní ájì tí ọ̀ràn ni ó múra ọlọ́run ò níyà kan fi jẹ́ àmọ́ dáàbọ̀ ọba lè ṣe é wí ó sì lè wá máa ra ntọ́lọ́wọ́ jọ ń yà láre kọ́ ọ máa wá ṣèyí tó yẹ pé bọ́ba wù ọlọ́run gan ló lè gbà lọ́wọ́ rẹ bọ́ba wù ni. gbogbo eléyìí ni àánú fi máa ṣe mí tí wọ́n bá ní wá sọ̀rọ̀ zaka ni mo fi máa ń fi taratara sọ torí pé ní ńlọ́lọ́run sọ ní alukoran kẹrìm yìí ipò position tá a báwọn olówó wa nàìjíríà ni ẹni tí wọ́n mọ̀ ń bẹ ẹni tó mọ̀ tí ó kà á kún pọ̀ ẹni tó mọ̀ táwọn òjì ọ gbádùn pọ̀ ẹni tí wọn òjì ọ mọ̀ deliberately pọ̀ bí wọn ò fẹ́ kọ́ mọ̀ torí pé torí nǹkan kan bọ́ba mọ̀ yóò di nǹkan kan bọ̀jẹ́ pé kí ni ma tún wá báyàn nínú jẹ́ bára bá ń ta yàn téèyàn fẹ́ sọ́ńtọ́ lọ́n wí tá nàbí wí ń pọ̀rọ̀ zaka yìí ẹ má bínú ẹ̀yin tẹ́ ẹ jókòó tó bá look like uh, an offensive language ẹ má bínú bọ̀tí tí ma káyàn la fa Abdul Gani ọ jẹ́rìí sí níbi ìdùn ta a organize seminar lórí ọ̀rọ̀ zaka a invite àwọn èèyàn wá láti wá give lecture afa abdulgani náà wà ń bẹ wọn wá láti gbẹtì ńìlọrin láti ṣe ẹnìkan wá dìde ńjọ yẹn mo rò pé afa abdulgani náà ọ̀hún náà contribute ńjọ òun but ọ̀rọ̀ tẹ́nìkan sọ ńjọ yẹn mo fẹ́ sọ ó ní àwa tá a jókòó ní họ́ọ̀lù tẹ́ ń sọ̀rọ̀ zaka fún yìí àwa ká nídìí ẹ̀ majority àwọn tọrọ yìí bá wí wọn ọ̀ wáyà yìí àǹdí tí máa ṣẹlẹ̀ nu ni mo fi ní èèyàn fẹ́ ọ̀fẹ́ǹdì ẹ̀yìn tẹ́ ẹ jókòó o àmọ́ pọ̀lọpọ̀ àwa tá a jókòó yìí náà àwa kí zaka yìí ń bá wí àwọn tó bá wí bẹ́ẹ̀ pè wọ́n wọn ní wá àbí yìí lẹ̀ ẹ̀sìn pè wọ́n àhà bí ṣe rí nbí gbogbo náà nù àmọ́ àwọn ọmọ sọ̀ńtọ́ lọ́n wí àmọ́ sọ̀yìntà nàbí wí sallallahu alayhi wa sallam bọ́yá kọ́dà ẹlòmíì ó lè jẹ́ pé késẹ́ẹ̀tì ni ọ gbọ́ ntí àwa fi máa ń sọnù ẹlòmíì ó lè jẹ́ pé nú ẹ̀yin mùsùlùmí dáadáa tẹ́ ẹ jókòó yìí lẹ́ẹ̀ jíṣẹ́ fún tọ́lọ́hún ó gbé kí ọfà rẹ̀ kó nú yà kòtòrí pé yà ọlọ́run ni mo fi ní ẹja àjọ sí alukur'an kẹrin gbogbo èdè tọ́ba ló ń gbọ́ ẹni ó sì kọ́ka bọ́ba ma tafsiru tí wọ́n túlé dè nínà kọ́gbọ́n táwọn àfa wí mẹ́ kọ́gbọ́n táwọn nàbí wí. àfa wí mbẹ ọgbọ́n tá ànábi wí sallallahu alayhi wa sallam nípa báyìí bí wọ́n bá pè wá pé wá sọ̀rọ̀ zaka sẹ́rí kó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ kọ́lọ́nkọ́ mọ́ sà san àwọn tó gbẹ́jọ́kó yìí kalẹ̀ kọ́lọ́nkọ́ san wọ́n lẹ́sàn dáadáa àwa tí wọ́n pè tá a dáhùn náà ọlọ́nkọ́ san gbogbo wa náà ní ẹ̀san dáadáa eléyìí ni introduction kékeré nípa káfí má pàtàkì kí ni ń jẹ́ zaka but mo promise wa mo ní bàbá ti sọnù alukur'ani a sọnù sunna náà anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni buniyal islamu ala khams anabi ni islamu tọ́lọ̀ ń fi ránun orí nǹkan márùn lọ́lọ́ ń gbélé òpó ẹ̀sìn ní jẹ́bẹ́ òpó ẹ̀sìn islamu mélòó ni márùn kọ́dọ̀ ọmọ eh, primary nísìnyí ọmọ pọ̀pọ̀ márùn ní islamu ní nínú òpó islamu nìrún lẹ́yìn tẹ́yìn bá ti tí imáni tawhidi la kọ́kọ́ kí mọ́lọ́n lọ́kàn yẹn ó dúró torúbọ̀ wọn bá dúró gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yòókù nítumọ̀ bẹ́ẹ̀ ọba ní tawhidu tí ò kó nú ẹ bọ́ bó kírun dọ̀tún la mẹ́wàá bọ́ yọ zaka di àìmọye ọdún bọ́ lọ ajé àìmọye ìgbà ọlọ́lọ́wọ̀n ní gbà o àkọ́kọ́ ni kí imáni rẹ tawhidu ìmọ́lọ́n lọ́kàn rẹ kó dúró ibẹ̀ ń lọ́lọ́n ti ní ọ bẹ̀rẹ̀ má di bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí hajj mùsùlùmí mi kọ́ lọ fi bẹ̀rẹ̀ kọ́dà kò ní kírun kọ́dà kò ní gbáwẹ̀ àmúlówó hajj ni ọlọ́ fi bẹ̀rẹ̀ ìsìlámù tiẹ̀ ọlọ́run ò tó bẹ́ẹ̀ ní kúkúrú anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi lórí òpó márùn lọlọ́mọ ìsìlámù lé ara òpó márùn ní zaka bẹ́ẹ̀ yóò ṣe lè yọ̀ọ̀rún lẹ̀ islam bẹ́ẹ̀ la lè yọ zaka kó nínú islam bẹ́ẹ̀ ò sì lè pé ìlú lé àwọn òkèrún mọ́ ìlú ọ̀gbọ́dọ̀ lé kéèyàn ọmọ yọ zàká bẹ́ẹ̀ ò sì gbọ́dọ̀ jẹun kó yó kọ́ wá bẹ́kùnbẹ́kùn kó pé tìrún ti jẹ́ àwa ti kọjá àrùn kò gbọ́dọ̀ jẹun kó yó kó kọjá zàká níta nàbì ń wí fún wa nìyẹn sallallahu alayhi wa sallam nípa abáyé dákun àti àwa tá à ń gbọ́ ọ tí ọ̀rọ̀ yọ bá wí á ṣàlàyé gbogbo ẹ̀ ta ló yẹ kó yọ zaka ta ni islam ò ṣe ń dandan lé lórí kó yọ gbogbo ẹ̀ láàṣọ ẹni ọlọ́run bá ní ọ wà nù wa mo sọ pé wọ́n ń bẹ nù wa bí mo ti rí wa yìí náà àwọn tí ó sì wá nì náà wọn ẹni ọba súnmọ́ yín gbàǹkúránì lọ́ọ́ bá mo translation lọ́ọ́ bá wádìí ti ànábì tí wọ́n translate lọ́ọ́ bá ẹ dákun mo fẹ́ràn yín ni o ntọ́lọ́ ń wí nìyí tá a nẹ́bi wí nìyí kọ́dà bẹ́ẹ̀ bá sì yọ ẹ má kó fún mi kọ́ sọ bẹ́ẹ̀ fún káwa náà láyọ̀ ọkàn kọ́dà bẹ́ẹ̀ bá yọ èmi ò pé kó wá o tọ̀rọ̀pọ̀lọpọ̀ olówó mi àdánwò wọn nù wọ́n rò pé àwọn àfáàní ń fọgbọ́n kírẹ́ẹ̀tì ọ̀nà jẹ fúnra wọn ni wọ́n fi máa gbé ẹyọ zàká ẹyọ zàká ẹjí ó yé wọn pàṣẹ ọlọ́run ni ọlọ́run sì sọ àwọn tẹ́ yọ fún alẹ́ nọ́ọ̀tì eléyìí náà kalẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ máa jíṣẹ́ fún wọn ẹni wá èmi ò pé o kó zaka rẹ wá ìwọ náà lọ sí alukur'an kẹrim lọ sí chapter nine tá wí náà suratu tauba lọ wo verse sixty ń bẹ àyà sixty oríṣi ìran mẹ́jọ téèyàn yọ zaka fọlọ́n ti sọ bẹ́ẹ̀ ìwọ náà lọ wá ẹ jẹ́ ká wa náà láyọ̀ kàn débẹ̀ àwọn ọmọ kéwà báwọn àfa ọlọ́run ó tó wa pé ìwọ náà ló dákun máa ń ta àwọn àfa tí wọ́n bọ́lọ̀ ń dúró báwọn tí ì sẹ́nu. àwọn olówó ọmọ wa bẹ̀ wọ́n ni ẹ dákun bá wa wá wọn tí ó gbà á ńlẹ̀ ṣe wàhálà wọn náà lọ ka chapter eh, nine verse sixty wọn náà lọ wò ó wá wọn lọ lọ fún wọn má bẹ̀ mí àwọn àfáàtọ̀ bọ́lọ̀ ń yọ fẹ́ lè kéde nínú pé afúnlámọ yín zaka ẹ zaka yìí ṣe ọ̀rọ̀ á fún yàn tá a máa retí pé kọ́ wá kíyàn arabi tá a fẹ́ ká mọ̀ nìyẹn zaka yìí sọ̀rọ̀ asálà ìmúre lámọ yín wọn ò jíṣẹ́ zaka fún yín zaka yìí sọ̀rọ̀ bẹ́ẹ̀ duty àti right ni zaka ìwọ tó yọ ọ ní duty àti yọ ọ bọ̀ ọba yọ ìyàtọ̀ lọ́wọ́ fi ọ jẹ nìyí nínú alukur'an el-karim ẹni tí ó gba zaka rẹ̀ ní gbìyànjú sí lẹ́tọ́ àti jẹun tọ́lẹ́tọ́ àti rìn bó ti wù ú freedom ẹ̀tọ́ rẹ̀ ní zaka bàbá ti wà nínú àwọn mẹ́jẹ̀ẹ̀jọ tọ́lọ̀ ń dákọ̀ ní alukoran kò nídìí ọmọ wa retí gbé ọmọ wa kí ọ̀kan àbí ọmọ wa pẹ́ lẹ́nu ọ̀nà rẹ ẹlòmíà ní ọyẹ tó gbogbo eléyìí bẹ́ẹ̀ yẹn bá àbí ẹ wá pàdé wa ní kíní bẹ́ẹ̀ bá sì ti pẹ́ kò sí mọ́ nbi tá bẹ̀rù ọlọ́run wà láyé mo rò pé láyé Umar bin Abdulaziz ni abọ́kànnú àwọn aṣáájú wa wọ́n ní gbogbo ògbóró ìlú ńjọ́ náà àwọn olówó dààmú torí wọn ọ̀rẹ́ tí wọ́n yọ zaka fún bí wọ́n bá gbé dọ́dọ̀ ilé yà ní alhamdulilayi ń sinú àwọn tọ́lọ̀ ní ẹ̀ fún zaka. bí wọn bá gbé dọdọ tọ àwọn tọlọ ní ẹ ni Ọlọ́run ti yọ àwa kó mo mi lọ́wọ́ mo ní tí ń jẹ tí ń mọ èmi èso lówó àmì mi èso lòsì wọn ló di ìlú kan wọn wá rẹ ni wọn yọ zaka fún torí bàbá ń wí ká bẹ̀rẹ̀ wí tàwọn olówó kọ́ ara wọn kájẹ́ wọn mọ̀ pa àánú àwọn ní í ṣe wá njẹ́tọ́ náà wọ́n máa fi iná jó wọn wájú tí wọ́n máa fi jó wọn hà tí wọ́n máa fi jó wọn lẹ́yìn kájẹ́ wọn mọ̀ pé yíwọn àánú wọn lọ́kàn ṣe wá bóyá bá a bá sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́ pé làákà yìí wọn ó jí sí ní tá à ń pè wọ́n sí nípa báyìí gbogbo eléyìí tá à ń sọ yìí láti mọ kí ni pàtàkì zaka sẹ́rí lè tó kù tẹ́ ẹ máa retí yẹn gbọ́dọ̀ ata ní ọ̀yọ́ zaka èló lè yàn ofuye, ó fúyẹ́ ní mo fi ló fúyẹ́ ni pé bá a bá ti gbọ́ yìí tá a kọ́ wù yìí yé fúnra wọn kálukú ní ọmọ wádìí kí bó ti wádìí ọ̀rọ̀ ilé ayé rẹ mo fẹ́ ṣe nǹkan báyẹn dákunta ní òfin mi mọ̀ràn mo fẹ́ ṣe bísínẹ́sì báyẹn dákunta ló ti ṣe rí bẹ́ẹ̀ yẹn bá gbọ́ gbogbo ń tá a wí yìí yọ́ọ́ máa dààmú yọ́ọ́ máa wádìí kí ẹ̀dákun yẹ báyìí mo ní sísàkáwọ̀ ẹ̀dákun èló ní yọ àmọ́ bẹ́ẹ̀ ọba ma pàtàkì ẹ̀ tó rò pa báwọn kankan fẹ́ máa gbowó ni òun ni oníjọ́ wádìí ẹ̀ òun lèmi fi máa karú ìta àkọ́kọ́ sọ yìí kún ju pé ló lẹ́ yọ nǹkan báyìí lẹ́ yọ èyí náà ṣe pàtàkì àmọ́ tó ṣe pàtàkì ju ní pé ẹjẹ́ wọn mọ ti ń jẹ́ zaka ẹjẹ́ wọn mọ yàtọ̀ láàrin zaka àti sàrà sàrà ni tọ́lọ́hún ò pé dandan ni èyí tó ọba ní fún ọba fẹ́ onílàdá àmọ́ lọ́wọ́ ní dandan ni kó o fún yàn ọ yàtọ̀ fún zaka tọrẹ lomi ò ní kò sí ombara tí ó kọjá nílé òun yìí òun fún lówó kò sí ọmọ tí òun rówó tó ń wò ní sanwó hàn níta bá pè ní ọ calculate ọlọ́run fẹ́ iye tó yọ kò gbọ́dọ̀ dí ẹni pé mílíọ̀nsì ló yẹ máa yọ ń zaka. yẹ wàá bọ́ sí àdúgbò kan àbílù kan yẹ wàá fún kálukú five five thousand àwọn náà máa jó wọn máa yọ yẹ wàá ti yọ sàká zaka rẹ̀ ntòsí wọ millions ni kíru ẹni bẹ́ẹ̀ má tán rẹ̀ ọ̀rọ̀ zaka yìí ṣe ntí ni ganiyu lòun ọba tó Rọrọ lòun ní yọ̀ọ́fin kẹwọ́ máa máa retí ibi tí ó já sí fún ọ láyé yàyà àti alikiyama àmọ́ bá ọba fẹ́ yọ ọ́ béèrè ní èló ní ọ̀rọ̀ yé báyìí mo ní ní ẹgbà ńhùn sàárà lélẹ́yìn ara ń tí ò yí ọ̀pọ̀lọpọ̀ olówó lónìí nù wọn mọ yàtọ̀ láàrin sàárà àti zakato yìí orígun kan nínú Islam kọ́lọ́mọba kọ́ dákun ọ̀sàmọ̀nà gbogbo wa bá a bá ti wá gbọ́ gbogbo eléyìí eléyìí tá a lè wá fẹ́ nóòtì kalẹ̀ ibo la ti irú owó wo ni zaka wọ̀ èló la máa yọ ìgbà wo ló tó wọ̀ ọ́ àwọn wo la kò fún àwọn ìbéèrè báyìí ni ó lè fẹ́ máa wá jẹ jáde àmọ́ gbogbo eléyìí ò wúlò fẹ́ni tí ọmọ pàtàkì zaka àmẹ́ni ọba ti wá mọ̀ ọ́ tọ́gbọ́kí lọ́lọ́run wí tọ́gbọ́kí là wí ẹ̀ ẹ́ làákàyè rẹ̀ ó sílẹ̀ kọ́dà yóò máa pè yẹn pé ẹ̀dákun ẹ̀ tí wọ́n á fi yé mi ẹ̀wọ́ ló kù gbàtí ọba fẹ́ jìyà àkọ́kọ́ ni pé ohun tí ń jẹ́ zaka oríṣi ìran owó mẹ́rin lọ́lọ́run ti ní ayọ̀ zaka oríṣi ìran owó mélòó mẹ́rin lọ́lọ́run ti ní ká zaka àkọ́kọ́ ń bẹ́ẹ̀ adhahabu wal fidda gold àti silver àbí gbogbo ntí wọn bá ná lówó àti sọ pé ntí ń jẹ kurani ó mention gold àti silver ntí wọn ná ń dọ̀hún ni láyé anabu muhammad sallallahu alayhi wa sallam má wàá pé gold lọ́lọ́n dákọ̀ nù kurani silver lọ́lọ́n dákọ̀ èmi ò sì ní gold èmi ò ní silver náírà àti kọ́bọ̀ rẹ̀ ń ná ipò gold àti silver ló dúró dọ́làsì rẹ̀ ń ná ipò gold àti silver ló dúró gbogbo ntẹ̀yìn bá ní lówó àbí gold àbí silver zaka ń bẹ nú ẹ̀ oríṣi owó àkọ́kọ́ nìyẹn oríṣi owó kejì ẹ̀rọ́dù tìjára ẹ̀rọ́dù àtìjára ń tá a fowó yìí rà tá a kó pamọ́ pa afẹ́ máa tà á owó fún rẹ̀ torí èyí wọn ò yí ọ̀pọ̀lọpọ̀ olówó mi náà dùn owó tó kó sí báǹkì tí ò tí ò tí ò kú ń torí pé ara ntí èjé kí ẹkọ́nọ́mì ìlú ó gbòòrò nu kó wọ́n máa jókòó ń báńkì kọ́ máa ṣiṣẹ́ kó wọ́n máa bọ̀ síbi tí production ó ti máa wáyé táwọn èèyàn máa rí sẹ́sẹ́ òun ló kún nàìjíríà yìí ẹlòmíràn wàá mọ̀ pé owó tóun kó sí báńkì nìna ó fi ṣiṣẹ́ o ó fi ṣiṣẹ́ o túláàsì ọ̀gbọ́dọ̀ yọ zakari tọ́ba ti péye tó yẹ kéèyàn yọ zakari ọ̀nà kìnínú ọ̀nà kejì táwa ń wí yìí ń táwa fowó rà owó tí èsì pa kó kalẹ̀ tó wà ní cash àti fi ra kíni àti fi ra nǹkan lápẹjúwe níṣẹ́ lomi ò ní à òun ò lówó zakọ́ ọ̀wọ́ nù òun èsì nàìjí yọ zaka ó sì ní dẹ́pọ̀tù sìmẹ́ǹtì sìmẹ́ǹtì àìmáyé tọ́ọ̀nù ńbẹ́ńbẹ́ ó sì lóun ò àbẹ́pọ̀ ní ń ta táǹkì epo nìyí ló kún yìí ó sì là wò lówó àbí provision ló kún lọ ṣọ́ọ̀bù gègèrè yìí àbásọ ní bákan yìí gbogbo ní téèyàn bá ń tà ń ta àfowórà nìyẹn rúdú àtijàrà ìran kejì nínú ìran tí zakawọ nìyẹn. eléyìí yàtọ̀ sí ní téèyàn ń lò fún rẹ̀ bálà bá padà débẹ̀ á sọ àmọ́ ká sáré yíyan nísìnyí lápèjúwe nísìnyí. èyàn ra mọ́tò yìí ń lò ó zakọ ọwọ́ mọ́tò tó ń lò kọ́dà bó pé méjì bó pé ni ọ yàtọ̀ fún mọ́tò tó ra kalẹ̀ pé fọ̀sẹ́lì ẹ̀ bá ń gbélé lórí ó ti di kínu ẹ̀rúdú àtijára èyí ń ti dàbí sìmẹ́ǹtì tó kó sílé àbí provision ti ń bẹ ṣọ́ọ̀bù nínú tí tó ilẹ̀ tó o pé a pẹ̀lú ògùn ọlọ́run pé mi náà bá ti ń rí owó díẹ̀ díẹ̀ ǹjẹ́ blọ́ọ̀kù mẹ́wàá ǹjẹ́ ọgọ́rùn blọ́ọ̀kù ẹ̀ máa lọ́ọ́ bá ń yọ síbẹ̀ mo fẹ́ fi ṣe kínni èmi náà fẹ́ donílé ìfẹ́ máa rẹ́ǹtì ilé irú ilẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú wa dé bẹ́ẹ̀ ọlọ́run òkú ń àmọ́ ilẹ̀ yìí ló wọ́n ń ta fi ń ìran kẹta nù rántí ọlọ́run ní zakawọ́ bahimatul an'am bahimatu àwọn ẹran ọ̀sìn zakawọ́ ẹran ọ̀sìn ọjọ́ ewúrẹ́ àbágbò ní àbágùntàn ní ọjọ́ màálùú ní akọ ní àbábo àbí rànkúnmí akọ àbábo oríṣi mẹ́tẹ̀ẹ̀ta ní zakawọ́ ó ìran owó mélòó odi mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin alikhariju minal ardi alikhariju nǹkan ọ̀gbìn tí ń wù láti lẹ́ẹ̀lẹ̀ tá a gbìn ìpín tọ́lọ̀ ní ọyọ́ ńbẹ́ńbẹ́ gbogbo ẹ̀yìn àgbẹ̀ àgbẹ̀ aládàjẹ́ gbogbo àgbẹ̀ tó bá ti tóye kan insha Allah àṣàlàyé rẹ̀ fúnra wa lónìí torí kìí ṣe gbogbo owó náà lọ́lọ́ léyìn ọyọ zaka ọlọ́wọ́ fẹ́ ni wá la báwa náà bá fi làákà ìtàn bí tá a bá ti ń wí ẹ rí i pé bẹ́ẹ̀ ọba ní ya olórí ibú tí ọ̀fẹ́ ya hun òun náà gbà lẹ́nu rẹ̀ pé a bẹ́ẹ̀ bá nírú owó báyìí lóòótọ́ a kò fún aláìní ń bẹ a bẹ́ẹ̀ bá dáko tó tó báyìí lóòótọ́ a kò fún aláìní ń bẹ a bẹ́ẹ̀ bá lọ́jà ńlé ní ṣọ́ọ̀bù ní nǹkan kan tó tó yẹ báyìí a kò fún aláìní ń àwa náà lè justify rẹ̀ fúnra wa kìí ṣe gbogbo owó lọ́nà ní ọmọ ẹ̀yọ sàká ó ní iye tí ó dé bọ́bá tó dé bẹ́ẹ̀ ìwọ náà ó sì gbà bọ́ ọba ní sàbòsí pé á bẹ́ẹ̀ bá nírú eléyà alihamudulilayi ọyẹ kọ́ran ti àwọn aláìní lóòótọ́ ntọ́lọ́nfẹ́ àṣẹnu ó sì tún kú káfí kínní zaka yín pé ẹ máa wá kó wá fóun bolo ti fẹ́ kí lọ́lọ́run fẹ́ lò ní owó yín abá nẹ́bù muhammad sallallahu alayhi wa sallam pé a ẹ ń torí kí anabi ọmọ rí nǹkan jẹ àbí káwọn èèyàn rẹ máa rí nǹkan jẹ lè gbófin zaka kalẹ̀ ni mo fi báyìí àwa ọmọ kíwú àtàwọn àfáà ni mo fi fọgbọ́n sọ fún wa lẹ́ẹ̀kan ẹ jẹ́ àwọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam kọ́ anabi sòfin débi pé èèyàn gbọ́dọ̀ yọ zaka fún un èyí ò nìkan kọ́ gbogbo tí ń já ọmọdọ́mọ wọn ànábì ẹ gbọdọ̀ pín sàkádọ́dọ̀ wọn kọ̀tán àwọn fẹ́ máa fọgbọ́n oúnjẹ fúnra ẹ̀ yìí ọ̀fẹ́ káwọn èèyàn rẹ̀ máa lówó ni ànábì lẹ́ gbọdọ̀ gbé sàká ayédè tọ́ ọ̀kan kan ní àrọ́mọdọ́mọ òun sallallahu alayhi wa sallam mufin ni ẹja wa náà bọ́lọ̀ ń dúró bẹ́ẹ̀ ọba máa sọ̀rọ̀ fólú rí pọ̀ láyọ̀ kan jí ó yí pé àánú rẹ̀ ní í ṣe ọ́ torí bí ọba wọ náà kò lè fọ́ yọ dáná rẹ̀ lónìí. anabuwa muhammad sallallahu alaihi wa sallam kọ́lá anabi ni ẹ má gbé zaka yín dọ́dọ̀ òun ẹ sì má gbé détọ́ kankan ní àrọ́mọdọ́mọ òun kọ́lá bẹ́ẹ̀ yẹn kan bá ń bẹ láyé lónìí tá a rí tan rẹ̀ pé ìran anabi ni sallallahu alaihi wa sallam ìdílé tí wọ́n ti bí anabi kò túmọ̀ lárúbáwá o gbogbo lárúbáwá kí ìran anabi o báwa náà ti jẹ́ yorùbá nísìnyí ònkàlùkù níran àní fámílì ànílù àwọn tọ́jà ọmọdọ́mọ ànábì lèyàn ò lè yọ zaka fún o nípa báyìí káfíyàn náà kún ẹnìkan máa ma wá rò pé àbí káfá kan ọba àmọ́ gba zaka wàhálà rẹ fi pọ̀ ọlọ́wọ́ tó gbogbo wa oríṣi mẹ́rẹ̀ẹ̀rin tá a wá dákọ̀ yìí ó di ìgbà wo lèyàn tó lè máa yọ zaka ń bẹ àwọn wọ̀nyí là ń pè ní kíni kákọ́ bẹ̀rẹ̀ látòrí ṣurutu wujubi zakat àwọn májẹ̀mú kan bẹ bí ọba ti sí nínú ọ̀ràn owó mẹ́rẹ̀ẹ̀rin yìí kọ́dà ọlọ́run ò tún láàsì rẹ̀ má yọ zaka àkọ́kọ́ nù àwọn májẹ̀mú yìí ní kíni al-islam al-islam mùsùlùmí lọ́lọ́run ní ó yọ zaka o bẹ́ẹ̀ bá jẹ́ kèfèrí tí ń gbèlú mùsùlùmí sàkákì tiẹ̀ ọ̀tọ̀ ní ntọ́lọ̀ ló wọ́n yọ ọbẹ̀ yẹn káfẹ́ sọ̀rọ̀ lọ lónìí àwọn yìí ò ní tí wọ́n san xaraju là ń pè jizíà ó ní dájọ́ tiẹ̀ nù sẹ̀ríà mùsùlùmí ní yọ zaka nípa báyìí gbogbo ẹni tí ó ti kírun máwùlẹ̀ dààmú ara ẹ máwùlẹ̀ yọ zaka kò wúlò àkọ́kọ́ mẹ́jẹ̀mú yíyọ zaka ni kéèyàn jẹ́ kínní kó jẹ́ mùsùlùmí ẹ̀ẹ́kejì alihuriya kéèyàn jẹ́ ọmọlúwàbí kò gbọ́dọ̀ jẹ́rú ìtumọ̀ eléyìí ni pé kò gbọ́dọ̀ gbà lábẹ́ nìkan lẹ́rú ẹrú là ń wí òkèlè pé ń ṣiṣẹ́ lábẹ́ yẹn o ìyàtọ̀ ń bẹ ń bẹ o ìyàtọ̀ ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà làwọn èèyàn fi ń si ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábì gbọ́ lónìí sallallahu alaihi wasallam wọ́n lẹ́nìkan àfa náà ló pe rẹ̀ ó ní wàmọ́ málàkájà ìmánu kún àwọn tí ń bẹ́ ń kápá yín àwọn ẹrú ọ láwọn ọmọ ọ̀dọ̀ náà bẹ́ẹ̀ náà ní lónìí náà tó èèyàn lè mọ ọmọ ọ̀dọ̀ rẹ̀ kọ́kàn fẹ́ àfáà náà nù ọ́ ẹrú nù Islam ọ yàtọ̀ fọmọlúàbí èèyàn ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ ọ̀sọ́ dẹrú torí pé n ti ń gẹ́rú tíṣẹ̀rí àfi exempt wọn pé ẹrú ọ̀ ní zakati ọ̀ yọ ẹrú ọ̀gbọ́dọ̀ lówó ìtumọ̀ ẹrú nù àtòun àtòwó tó ní ta ló ní olówó rẹ̀ ló ní kẹrù ọmọ akpọ̀ òun náà invest owó síbi kan òun ní bísínẹ́sì kan ntí wọ́n lè gbé tàlẹ́ kan náà tó àti ogun tó lóun ní ní ntí ń jẹ́rú nìyẹn sọgbẹ́ yẹn bá wà nípò ẹrú kò sí zaka lọ́rọ̀ ẹ̀ tọrọ àtòun àti ntó lóun ní ẹnìkan ló ní láàfin màkọ́ yàtọ̀ fún pé ẹnìkan ń ṣiṣẹ́ lábẹ́ yẹn o bọ́ọ̀ bá jẹ òṣìṣẹ́ rẹ̀ ń sálárì oṣù kan ẹ tutọ́ síra yín lójú o ntẹ́fì mà yàtọ̀ nu ẹrú yàtọ̀ sí èèyàn ń bẹ lábẹ́ yàn ọmọ ọ̀dọ̀ bọ̀ bá sanwó oṣù fún yóò kú o nípa báyìí májẹ̀mú kejì ní kéèyàn jẹ́ kínní kọ́ ọmọlúwàbí kọ́ má májẹ̀mú kẹta bulugu nisọb bulugu mọsọlẹ kan mo ní kì í ṣe gbogbo owó náà lọlọ ní o musa kawa ń bẹ ó níye tó gbọdọ̀ tó bọ́ba ti wá tó yèyí aa alihamudulilayi ìwọ náà dúpẹ́ fọlọ́ rántí àwọn tí ò ní májẹ̀mú yìí ṣe pàtàkì ká fi mọ̀ pé gbogbo wa bá ti jókòó yìí abẹ́lómi tí ó máa gbọ́ ó dìgbà tí n bá dáko tó yé báwo ni mo tó lè yọ sàká ó dìgbà tí mo bá lọ́jà ńlé àbí símẹ́ǹtì àbí nǹkan nǹkan tó tó yé báyìí ló tó di dandan kí kí n kí n yọ zaka ó dìgbà tí n bá níye báyìí ní àkáǹtì mi ní báǹkì àbí ni mo tó gbọdọ̀ sí kíni ni mo tó gbọdọ̀ yọ zaka gbogbo ẹ̀ lọ́láàlà ọlọ́run aláàánú ni kò pé kéèyàn ọmọ ní ju two thousand ten thousand kódà hundred thousand ṣàkọ́wọ́ ibi tẹ́ ti mọ̀ ní pé ọ̀rọ̀ zaka èsì ti èèyàn máa wá sá fún ẹlòmíì kọ́ra kò ní fẹ́ gbọ́ kẹ́sì wá sí zaka tòró rò pé bóyá ẹnu díẹ̀ tó ń ní náà lọ́lọ́run tó lóun kó wa kọ́ra béèyàn bá ní hundred thousand ọlọ́run lóun yọ̀ǹdẹ́ ẹ̀ zaka ò tí ì wọ̀rọ̀ rẹ̀ kọ́dà two hundred thousand ọlọ́run yọ̀ǹda rẹ̀ zaka ì wọ̀rọ̀ rẹ̀ sẹ́ríkà làánú lọ́lọ́run àbí béèyàn bá ní two hundred thousand ní ìsìn kò lówó ẹ́ ní nàìjíríà tòní. tí wọ́n ń san five thousand naira fọmọ mi lówó oṣù odidi ọgbọ̀n ọjọ́ yóò jí lọ yóò darí yóò gbogbo ohun tí tẹ́wọ́ gbà lọ́ba dé parí oṣù kọ́dọ̀ ní three naira wà àyíbẹ̀kọ́ kẹ́nìkan wá ní two hundred thousand kó lóun ò lówó bíi tiẹ̀ náà lọ bọ̀ láàárọ̀ ọgbọ̀n ọjọ́ pé yóò tún léjọ́ mẹ́wàá wọ́n tó lórí three thousand <laughs> five thousand ten thousand àmọ́ síbẹ̀síbẹ̀ náà ọlọ́run ní owó rẹ̀ òun náà tí ì tówó òun yọ̀ǹda rẹ̀ eléyìí láàmú wa gbọ́rọ̀ zaka láàmú sá ní àwọn afa àwọn ẹni owó díẹ̀ tó ń fi ṣe bísíǹsì wọn tó lọ́wọ́ kó wa kò sáfà kan tó fẹ́ gbowó rẹ̀ ìwọ ni ọgbọ́n tọ́lọ̀ ń wí ní alukóra ni ọba fẹ́ yọ rẹ̀ ń bẹ́ẹ̀ bọ́ọ̀ bá sì yọra rẹ̀ wọlọ́mọ àmọ́ ẹ jẹ́ ká mọ̀ pé kọ́dà kìí ṣe gbogbo owó lọ́lọ́ ní ayọ̀ zakari kìí ṣe gbogbo góòlù lọ́lọ́ ní ọyọ́ ẹnìkan wá bí méjì òní gbé ẹ̀rákùn góòlù nkankan ìyàwó òun ní nkankan múlá ah, èèlò gbogbo góòlù tíyàwó rẹ̀ lò ah ó ló ní ọ̀tọ̀rùn ó ní chikini ó ní oníbàbá lọ gbogbo ẹ̀kọ́ gbogbo òjì wíyì kọ́dà kò lè tí tó twenty grams kò lè tí tó kíni twenty grams ọ̀pọ̀lọpọ̀ chaini tẹ rí táwọn èèyàn máa ń ra bọ̀ ń sáwùdí àbí nkankan ni gíráàmù wọn máa fi wọn tà fún wọn ẹ béèrè ẹni gíráàmù mélòó ni kó wọnú rìsíptì ẹ̀ wọ́n kọ́ sí àwọn èyí tajà dìndìjú chaini tí ọ̀wọ̀n ju four grams lọ ń bẹ gbogbo a chaini olówó ńlá nílò gbogbo ojú gíráàmù mélòó lọ gíráàmù mẹ́rin a ó tún ní pẹ́ndàsì kan òpin ẹ̀ gíráàmù mẹ́jọ gíráàmù mẹ́wàá. ogún gíráàmù bẹ́ẹ̀ bá kó chéènì twenty grams sọ́rùn ọ̀rọ̀ ọmọ ọrụ wọ̀ òun gan náà àwọn èèyàn sọ fún un pé ṣé nǹkan mi ò mọ nǹkan mi ò mọ ṣe lámẹ́yìn ẹ́ náà àhà mo wá sọ fún ǹjẹ́ ọmọ ọba tó ní ọyọ zaka ó dìgbà tó bá di grams mélòó eighty grams of gold. 85 aláàánú lọ́lọ́run àbí bẹ́ẹ̀ kọ́ wàláyé aláàánú lọ́lọ́run àwa là ń jàǹbá ara wa ẹ dákun ńgbà téèyàn bá wá jẹun tó mu tó yó tó ná tó lò tó tún wá ní rìsáàvù grams of gold ẹ dákun kọ́ńtì aláìní èyí ń ti burú èyàn jẹun ọkọ lé ọra mọ́tò ṣe gbogbo ẹ̀ ẹnu ọ̀sán wá kájọ fi wá pé kí ni eighty five grams mo ní gbogbo ẹni tóbìnrin mi ń sọ sọ́run tí ń fi ṣe kíní kí ń ta ó gbé ju four five grams lọ ẹ wá wo iye téèyàn yọ kó tó di kíní kó tó di eighty five grams of gold ìgbà òun zaka tó wọ gold rẹ bẹ́ẹ̀ náà lówó kí zaka ó tó wọ owó yẹn lórí déédé iye owó gold náà zakawọ ìyẹn ni pé owó tó bára eighty five grams of gold ní zakato wọ bẹ́ẹ̀ bá béèrè nísìnyí ẹja abira wa èèlò wọn ta gíráàmù gold kan ọlẹ́sì yẹnyẹn ọlẹ́sì yẹnyẹn láàrin three thousand four thousand ni yóò tiẹ̀ ti jù bẹ́ẹ̀ lọ nísìn but ọlẹ́sì yẹnyẹn nù gíráàmù gold kan ní pure gold là ń wí o pure gold. bí wọ́n bá ta gíráàmù kan ní four thousand na náà ẹ rẹ gbogbo ẹni ọba jẹ́ ní mathematics abẹ́ntó ní calculator lọ́wọ́ ìwọ náà multiply bí ojoko ní eighty five by four wòye tí ó fọ ta ti fún wa. tí bọ́ba tó ní ní zakato owó rẹ̀. tó bá ṣe pé four thousand ní grams gold and ìmọ̀ jù bẹ́ẹ̀ lọ ń gbà mí. Hmm? àwọn lójú four thousand lọ nísìnyí ní gbogbo káwé tó dé yẹn tèmi calculate yẹ three hundred and seventy five thousand ní zakawọ three hundred and seventy five thousand bí yẹn bá ní three hundred and seventy four thousand ọlọ́run ló ń yọ̀ǹda rẹ̀ bí yẹn bá ní three hundred seventy four thousand nine hundred naira ọlọ́run yọ̀ǹda rẹ̀ ẹ̀dàkùn kí làwọn wá fẹ́ sọ mí yẹn dá téèyàn ó ní three seventy five thousand láti yọ one over forty fáwọn tí ò ní tọ́wá di ogun bùlùgùn nìsọ́ọ̀b ọlọ́run pé gbogbo oyin ọyọ zakari ó ní iye tí ó dé àti sọ nìsọ́ọ̀bù nǹkan méjì àbí àti sọ ti gold. So àti sọ̀tòwó ẹ̀wọ́ ló kù ọkù kínní ọkùnkù sàkóńkù ẹgbẹ́ àlámẹ́yìn ń dáko ẹlòmíì ẹnu oko tó wà àtìyàwó àtàwọn ọmọ rẹ̀ ọ̀jẹ̀ nìkan náà ní ẹ bí wọ́n máa ń pè é àwọn alá àròjẹ alárojẹ sọlọ ní kálárojẹ ọyọ zaka níbi tá a nọ Ọlọ́run dé kéèyàn ó tó kíza kó tó ṣe kíni kó tó wọnú oko téèyàn ń dá ẹ̀jẹ̀ ń sọ fún yín anabi ni hamsatu awusukin hamsatu awusukin wasaki márùn láyé anabi wa muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bó ṣe gbé góòlù tí mo sọ fún yín simply pé eighty five grams yìí láyé anabi bẹ́ẹ̀ kí wọ́n ń pè é o lè máa gbọ́ ń bò mí kí ń pè é ẹ̀ṣirúnà dinar ẹ̀ṣirúnà dinar twenty dinars ń gbà wọn àmọ́ ní grams kilograms táwa ń lò lónìí òun ló ṣe déédéé kí ni eighty five grams kásọ̀ yìí tí ó yé wa làbí máa gbé lọ gram bẹ́ẹ̀ náà ni ẹ wo hamsatu awosokita anabi wíńjọ ọ̀hún sallallahu alaihi wasallam gíráàmù mélòó ló ṣe kílógíráàmù ọtẹ tayọ gíráàmù ọtayọ kíni ọtayọ grams? Kilograms? mélòó ni lónìí 653 kilograms 653 kilograms àpò mélòó láyọ̀ mẹ́ ẹ́ ta ni ọba wa kakule jẹ èló ni máa bẹ nú àpò kan kilograms mélòó ni máa bẹ nú àpò rẹ sì kan lágbèjúwe fifty kilo èyí tó tóbi jù ní o one twenty five wà o àbí ọ̀dà ẹja amúlé yìí tó tóbi yìí náà. bẹ́yàn bá dáko tọ́wá kórè oko yìí ìrẹsì ní ọkà bàbá ní yangan ní ọwọ́ apá ó ṣe gbogbo nkankan. ọlọ́run pé gbogbo èpo ewé nǹkankan náà kọ́ ọkà o ẹnu àgbàdo tó wá rí yọ yẹn ẹnu ráìsì tó rí yọ yẹn ẹnu ẹ̀wà tó rí yọ ní gbogbo ewé nǹkankan ọlọ́run ní fi yún un lẹ̀ kọ́ wá kà lápò lápò tọ́ba tó tó yẹ àpò mélòó. ẹ tá a bá ní fifty àpò mẹ́wàá máa jẹ́ kínní five hundred àbí ọkọ̀ èlò six hundred and fifty three la pè é another one hundred and fifty three nu roughly yọ máa lọ bí àpò mẹ́ẹ̀ẹ́dógún àbí àbí mẹ́tàlá ẹ bíi náà la wí bíi mẹ́ẹ̀ẹ́dógún kọ́dà mẹ́tàlá àbólé ń gbé yẹn bá wá dáko. tí ó fi rí n tó tó àpò mẹ́tàlá sẹ́rí pé kọ́ rántí aláìní ń bẹ́ só ti pọ̀ jù ẹ́ ó ti pọ̀ jù torí bá a bá sí lówó ẹ̀yin náà wò ó ráìsì ẹyọ kan nísìnyí àpò fifty tẹ wí yẹn mọ èyí tí wọ́n ń tà á ìwọ náà wàá multiply rẹ̀ lórí iye àpò tó wí yẹn nípa báyìí bẹ́ẹ̀ yẹn bá dáko gbogbo oko kọ́lọ̀ ní ìyẹn ọyọ zaka o dìgbà tí n tó mú èrè tó mú ń bẹ́ẹ̀ bọ́bá tó pé kí ni bọ́bá tó pé six hundred and fifty three kìí grams o kilograms one thousand grams ní ṣe kilogram kan ẹ wo bí tí àna ọlọ́run dé ńgbọ̀bá tó wá rí yìí hùn lọ́dọ̀ tó ní ọyọ ṣàká bọ́bá yìí pé six hundred grams péré lórí kilogram ọlọ́run ló ń yọ̀ǹda rẹ̀ máa jẹ́ nǹkan rẹ̀. gbogbo eléyìí lè yàn ọmọ èèyàn máa wá tún yàn máa dọgbọn agọ̀ yọ sọ dọ́gbọ́n bẹ́ẹ̀ má pe náà kàn o agọ ọsọ di ọsọ dọgbọn rẹ̀ lọ́wọ́ ọlọ́run tó yẹ pé kó o ti bọlẹ̀ ọmọ ya àpòjọ́ jáde mẹ́ sọlọ́run lọ́ọ́ máa parọ́ fún pé àgbógbó gíní náà àpò mẹ́ta ni tó yẹ pé kó o tó fi bọlẹ̀ ìmọ̀ ọlọ́run débi pé yẹn gànkan yìí yé báyìí ní ọ̀dà èrè ẹ̀yọ̀ kan yìí yé báyìí ní ọ̀dà ni mo fi ní agọ̀ lẹ́lòmí òrò pé òun gbọ́n kọ́lọ́n kọ́ sọ wa ń bi agọ̀ tí ó kó báyàn lọ́dọ̀ ọlọ́run torí gbogbo ẹni ọba lòun gbọ́n débi pé gbogbo òfin ọlọ́run ń wọ́gbọ́n tí èyí ẹ̀ ọgọ́ kọ̀gbọ́n bọ̀tíńjọ́ tí irú wọn bá wa mọ̀ pé àwọn gọ́ọ̀ kò ní bá mọ́. torí bẹ́ẹ̀ yẹn bá dálì kìyàmà tó dòótọ́ ńjọ tukuwa bíi àjìbá wòun yìí bẹ́ẹ̀ yẹn bá wá ní kọ́dà ẹwí fáwọn ọmọ mi gbogbo àpò ọgọ́rùn tí ń bẹ léwu wọn lọ yọ zaka ọlọ́run ní òwúlò mọ́ ìgbà tó wà láyé yẹn ńgbò sì ti yọ ọ̀hún <laughs> kò kò kò nídìí ẹ̀ mọ́ bẹ́ẹ̀ gbogbo rí gbogbo bá ti láyé bọ́ba fi bá bẹ́ẹ̀ lọ bọ́ kọ́dà ó sì lọ́pọ̀ lọ́pọ̀ rẹ̀ kọ́dà bó a wákàtí márùn lòun ò kí láyé ọlọ́mọba ọba lòun ọmọ kí ọgọ́ta àrùn lójúmọ́ òun rẹ dì ọlọ́run là nídìí ẹ kò sí dáa fẹ́ rẹ ṣe mọ́ lónìí márùn yẹn náà ni kọ́dà lòun kí ọgọ́rùn lónìí kò wúlò. ronú sí yẹn àwọn ẹran ọ̀sìn. tún máa pé bọ́bá ní jù bẹ́ẹ̀ lọ sàkọ́ ọ̀wọ́ owó rẹ o tọ́rẹ́ lómi máa gbọ́ nǹkan mi iye ní ọ̀rọ̀ ńgbà ní six fifty three ẹ̀yán bá wá ní one thousand kilograms ńkọ́ sísàkọ́ ọ̀wọ́ jẹ́ ọwọ́ o ntí ìtumọ̀ ẹ̀ ní pé ìtó kéré jù bàbá ti mú ìtó kéré jù òfin hàn pé gbogbo ntọ́ bá pọ̀ jù lọ náà zakawọ̀ ẹni a ní three seventy five thousand naira bẹ́ẹ̀ bá wà ní one million zakawọ̀ tọrọ ti ju ìtó kéré jù lọ sọ bó ti jẹ́ nìyẹn ẹ̀kẹrin nu májẹ̀mú zaka tamamu milk tamamu arabitọ́lọ̀ tọrọ wa lọ́rùn dé ọlọ́run ní gbogbo ń ta kàyí àti three seventy five thousand naira àti eighty five grams of gold àti six fifty three kilograms ọlọ́run ló gbọ́dọ̀ jẹ́ pé wọ́n ló ní pátápátá ni o ó gbọ́dọ̀ jẹ́ pé kíni ìwọ ló ní pátápátá ǹjẹ́ ọba di pé nìkan nìkan kan bẹ̀ tó fi dínkù sàkéyì sọ̀rọ̀ yẹn fún ọmọ ẹ wo bí tá a nà ọlọ́run dé ni wọ́n fi máa sọ fún wa pé béèyàn bá lówó tí zaka wọ̀ tá a wá wò tá a rí kọ́ jẹ gbèsè ọlọ́run yọ̀ǹda rẹ̀ bọ́bá pé bàbá yọ lápèjú ọjẹ fún yín èèyàn ní four hundred thousand naira zakawa abiọwọ ó ti wọ̀ tí ó sí gbèsè rẹ̀ jọ ọjẹ gbèsè three hundred and fifty thousand èló lówó yọ zakawa bí ò ní yọ ọlọ́run níbi tá a nà ọlọ́run dé àmọ́ kìí ṣe ta gọ̀ tẹ́lómi ń pè lọ́gbọ́n oṣù tí ń bọ̀ ní zakọ́ wọ̀wú rẹ̀ ọwọ́ lọ yáwó nísìnyí torí kọ́ mọ́ a zaka agọ̀ tó pè lọ́gbọ́n nù ẹlòmí ọ̀sáré lọ yáwó ń báǹkì ń gbọ́ kan tí zakọ́ wọ owó rẹ̀ àìrí ohun iye báyìí yá. bọ́ ọ bá lè tan àwa ò lè tan lọ́hùn ni mo fi ní ọ̀pọ̀lọpọ̀ àgọ̀ làwọn èèyàn máa ń rò pọ̀ ni torí pé ní tí ọba ba yíyan jẹ́ tí ọba ọ̀run jẹ́ àgọ̀ ni èèyàn máa dùn rẹ̀ nínú yóò rò pọ̀ gbọ́n bá gbọ́gbọ́n àyèrékèrèkè débi pé sọ́tún lanza kọ́ wọ̀ ọyẹ sáré ya ló yà á rí gbèsè wọ́n ti ní mi àbá ti jẹ́ gbèsè kọ́ yọ sátá. tó bá jẹ pé ìtẹ̀yàn jẹ jẹ̀míúlẹ̀ tí ọ̀sọ́gbà àrékérekè ń bẹ̀ òun gan ọ̀fẹ́ jẹ gbèsè gbogbo ńlá káyé èèyàn ò ní fẹ́ jẹ gbèsè nínú tá anabi máa bẹ lọ́wọ́ rẹ̀ sallallahu alaihi wasallam anabi máa dádùn àgbèsè ṣe lọ́tọ̀ ni ọlọ́run dákun mọ́sá yọ gbèsè kúrò lọ́rọ̀ mi anabi máa wí bẹ́ẹ̀ kọ́lọ́n kọ́ yọ gbèsè kúrò lọ́rọ̀ gbọ́ wa náà bẹ́ẹ̀yàn bábọ̀ ọmọlúwàbí èèyàn fi gbèsè sọ́run sẹ̀sọ́ yàtọ̀ fún tá a yé dà lónìí tẹgbẹ́ gbèsè gan lẹ́lòmíì fi ń fi sọmọlúàbí bọ́ba waṣọ gbèsè ni bàtà gbèsè ni kọ́dà bọ́kọ́lé gbèsè ni bọ̀tẹ́ntọ́ bá tọmọlúàbí bá kù lára ẹ̀ tí ì bá yẹ pé kíní ẹ̀ há yẹnyẹn kọ́dà ya kíní ẹ sáré fún mi ní ó mú kíní kan bẹ̀ ó lé lẹ́nu ọmọlúàbí àfìgbà tó bá lé débẹ̀ ọ̀hún ọ̀wá arọ́gbọ́n mi ìdá gbèsè kó fura sí rẹ̀ ọmọlúàbí yẹn ti ń yóòrò nìyẹn ọmọlúàbí kan ò ní fẹ́ wọn máa pè wọn ló ń gbèsè òun là nẹ́bí sọ̀rọ̀ làwọn sọ̀rọ̀ fi máa dádùá gbèsè ṣe lọ́tọ̀ kọ́lọ́nkọ́ yàwá ya gbèsè so gbèsè téèyàn bá jẹ tí èyí ṣe pa gọ̀ lọ́lọ́ fi jẹ gbèsè tó pè lọ́gbọ́n ọlọ́run ní bọ́ ti dínkù nínú sọ́ọ̀bù tí zaka wọ̀ tó pé gbèsè lọ́fà ọlọ́run lẹ́yà ṣe kíni ìwé ẹni bẹ́ẹ̀ kò sọ ọdọọdún tí ń bọ̀ májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin nù májẹ̀mú ẹlẹ́ẹ̀karùn-ún ọlọ́wọ́n ọba aláàánú jalla jalaluhu jalla ẹran tí mo lé olówó kan wí fún mi ní tí mo sọ fún yín lẹ́ẹ̀kan ọ̀là ní bọ́lọ̀ ń bá da gbogbo property ń sí mẹ́ta kóun kan wá pọ̀jù fún tọ́lọ̀ ń fún un òun mọ òun ti dìde ẹni ò ní nǹkan ẹni tó ní kọ́dà àwọn èrò iléèwé san bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ olówó wa lónìí bọ́rọ̀ wọn ti rí nìyẹn àmọ́ dolówó tí wọ́n gbàgbé gbogbo eléyìí o ọlọ́wọ̀n wa lè débẹ̀ àwọn ẹlẹ́sìn kan bẹ tá à ń bá gbé tòun ti pé àwa mọ̀ pé kì í sojú ọ̀nà bẹ́ẹ̀ bá gbọ́yé tí wọ́n ń yọ nínú owó wọn èlò wọn yọ tá a mọ̀ ten percent wọ́n máa yọ one over forty lọ́lọ́ níwọ̀ yọ lọ́n ságídí ten percent which means ìlọ́po mẹ́rin tọ́lọ̀ níwọ̀ yọ làwọn yọ ẹ̀mí ló làwọn máa yọ oṣooṣù ọlọ́run aláàṣẹ rọrùn fẹ́yìn mùsùlùmí wàláì kò sẹ́sìn tó rọrùn ju islam lọ bí wọn bá tán rẹ lóko ọlọ́run ní àà má mú wa lóṣooṣù oṣù mẹ́fà ńkọ́ má mú wa lóṣù mẹ́fà ọdọọdún ni ọmọ mú one point one one over forty yẹn wa bọ́ọ̀ bá ti yọ tọdún yóò tún dosù méjìlá níbi tọ́lọ̀ ń sànù wa dé ni mo fi ní gbogbo ẹni tó bá lóun gbọ́n agọ̀ bí n fi ń sọgbọ́n tí òfin lọ sàká agọ̀ rẹ̀ dojú ẹ̀ so nípa báyìí májẹ̀mú zaka ẹlẹ́karùn ni tamamul hawl kódò owó tá à ń wí gbọdọ̀ pọ́dún kan lọ́wọ́ rẹ̀ ọgbọ̀dọ̀ ṣe ọ gbọdọ pé ọdún kan kí tó wọ̀ lápẹjúwe nísìnyí ọ̀ṣọ̀wò kan àbí bùn àbí four hundred thousand lónìí tá à ń sọ̀rọ̀ yìí mélòó three lónìí okay. four hundred thousand rẹ̀ wọ́n nìkan ní omuzaka wa ń bẹ̀ ó di bọ́ di fourteen thirty one ọdún tí ń bọ̀ tó di twenty three ramadan báyìí ọwọ́ àṣẹṣẹṣẹ kínni àbí tó bá di twenty two twenty two ní ọ̀pọ̀ ọdún kan ọwọ́ àyọ kínni ọ̀ṣẹ̀ṣẹ̀ wa yọ one over forty odidi ọdún kan ọlọ́run mẹ́jọ ara burú bówó ń bá ń bẹ lọ́wọ́ rẹ tó ń gbé lóòkè tó ń gbé lọ tó ń ṣe bísínẹ́sì. ọlọ́run wá kàkọ́lẹ̀ pé ń gbòdo sùn kọkànlá owó yìí ṣe kínni.